ṣàánú wa látara kí a máa rí omi mu tí omi bá ti sọ̀kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ a máa pami ẹni tí ó mu ẹni tí yóò fi ṣe nǹkan míì àmọ́ tí mùsùlùmí bá ti wà tọ́ba ti di pé òjò ń bọ̀ wọ́n láti sáde ọlọ́run nítorí pé nígbà tó lọ́wọ́ bá aláà tó fẹ́ fìyà jẹ àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run òjò yìí náà ọlọ́run tó ṣe kíni ọlọ́run bá aláà rọ̀ wọ́n fi ní ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ogbà tí òjò bá ti sún ìyàwó Aisha ó ní ànábì yọ wọlé yọ jáde yóò tún wọlé yọ jáde wọ́n mọ̀ á béèrè pé kí ló dé iná ṣẹlẹ̀ ó ní òjò olóṣù yìí àánú ọlọ́run ni àbí ìyà ọlọ́run kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́ fi òjò kọ́lọ́mọ fi jẹ wáyà ìlànà ah, sọ̀dọ̀ mọ́tọ́rún wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní tójú bá ń rọ̀ òun náà ni pé ìsọ́nù àyàsọ̀rọ̀ ìsánú àjẹsàdìhì ìlú ìṣíbọ̀ òmìnir kéèyàn gbìyànjú kéèyàn rí i pé òjò tó ń rọ̀ yẹn ọkàn sì yàn ládìẹ́ òjò bẹ́ẹ̀ sí rọ́ọ̀sìn èèyàn jáde èèyàn tó wọlé padà wọ́n ní muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tí òjò bá ń rọ̀ ànábì a máa ń fara gba òjò lórí la yóò tó máa wọlé padà èdè pé èèyàn wà ní tójú fi dáhùn lómi tó bá fẹ́ ṣe yóò tó wá ṣe tiẹ̀ yóò wá ṣe lé aha a máa pè ní bídíà àbẹ́ṣẹ̀ nínú àwọn súnà nìyẹn kí èèyàn fara gbòjò tójò bá ń rọ̀ níwọ̀n bá àádẹ́lẹ̀ nínú rìwáyà ìmáàmù Muslim àwọn Anas bin Malik ó ní táwọn bá wá pẹ̀lú anábùwà Muhammad anábì máa ń fara gbòjò nínú àwọn ẹ̀kọ́ tí ó tún wà fún àsìkò òjò òun náà ni pé tójò bá ti sún àbí tí òjò bá sì bẹ̀rẹ̀ sí rọ̀ wọ́n ní ká máa sọ pé Allahumma sayyiban nafi'a kí ni mo pè é Allahumma sayyiban nafi'a ìwọ́lọ́wọ́n bá wa òjò tí ó ṣàǹfààní ni kọ̀ọ̀rọ̀ fún wa má yìí tí yóò kó ìnira bá wa ìdàrí pé tójọba ti ń rọ̀ bí ṣe máa ń bá àánú ọlọ́wọ́n bá dé ńgbà mí bẹ́ẹ̀ náà ni máa ń bá kíni dé mùsíbà àwọn àdánwò ńlá èèyàn ti wá sáde ọlọ́run èèyàn nípa ẹnìkan kan gbà nínú àwọn ẹ̀dá ọlọ́run òní pé ànábì òní pé ṣéwù òní pàjẹ́ òní pa àwọn àwọn ayé dalọ́mà pé Allahumma sayyiban nafi'a eléyìí wà nínú ah, àdìsíyàwó Aisha ìpè ànábì ní ànábì àmọ́ sọ gbogbo àti òjò bá ti sí kíni tó bá ti lójò tó dé ò bẹ̀rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a ní tí òjò bá rọ̀ àyẹ́dọ̀ àtúná almatar kama máa ṣàdúà lásìkò gbà tí òjò bá rọ̀ ẹgbẹ̀ wá wá nínú àwọn àdéṣì tí yọ́ lálàáfíà ìpè ànábì àmọ́ ṣàdúà tójò bá ń rọ̀ nínú àwọn àwòkọ́tò ìjábà ní àwọn àsìkò tádùn àmọ́ gbà òun náà ní àsìkò tó jọba rọ tó jọba tún rẹ̀ wá tẹ́wọ́ rẹ̀ ọ̀tọ̀rọ̀ ẹ̀mí gúngùn ọ̀tọ̀rọ̀ àlàáfíà ọ̀tọ̀rọ̀ ìpàlẹ́kùn gbàgbọ́ ọ̀tọ̀rọ̀ àrísìkí ogun tí pa ọ́ lẹ́kún ọ́ sọ fọ́lọ́ èyí tí ń pa ọ́ lẹ́rìn tó fẹ́ kó sunkún díẹ̀ mọ́ èèyàn sọ fọ́lọ́ àdúrà máa gbà tó jọba ń ṣe kíni tó jọba ń rọ. nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí lásìkò òjò nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní lásìkò òjò ọ̀yọ̀kú labadal matar lẹ́gbà tí òjò bá rọ̀ tán àwa ni mọ̀tọ́rìnà bifadilillah mọ̀tọ́rìnà bifadilillahi wa rahmatihi kí ni mo pè mọ̀tọ́rìnà bifadilillah wa rahmatihi òjò tí wọ́n rọ̀ fún wa yìí òjò náà wá pẹ̀lú ọlá ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú àánú ọlọ́run ló ṣe sọ̀kalẹ̀ kẹsì pé èèyàn máa wá pé àwọn nǹkan ni wọ́n rọ̀jò yẹn òjò rírọ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run la máa fi tì sí àyè fi tì sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run lànà bíbí sọ nínú ìgbà wa kan pé mọ̀tọ́lù nàbí fadlillahi wa rahmatihi wa dhalika mu'minun bí kafirun bil gbogbo àwọn tó bá ní òjò rọ̀ pẹ̀lú rawọ̀ ìràwọ̀ lágbára láti rọ̀jò àwọn lẹ́yìn ti di káfíìrì nìyẹn nígbà tí kìnnìkan ní rọ̀jò wọ́n sì pọ̀ kẹrẹ́ ní Islam kò sẹ́nìkan ti ń dá òjò wọ́n lẹ́nìkan mójò wọ́n ní àfa kan wọ́n ní máa mójò ẹlẹ́pẹ́ wa àfa yẹn káfíìrì ní ọ̀jẹ̀ ẹni tó gbàgbọ́ pé àfa lè mójò àbí ẹnìkan lè mójò òun náà ó ti di káfíìrì torí pé sísọ̀kalẹ̀ òjò àti dídú òjò àṣẹ rẹ̀ kò sí lọ́wọ́ ẹni kankan àbí lọ́wọ́ Allah mọ̀tọ́rìnà bi fadlillah lẹ́yìn náà nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí òjò bá pọ̀ tó jẹ́ pé òjò yìí tó wá fẹ́ máa ṣe kíni ó fẹ́ máa fa ìnira bóyá ó fẹ́ máa ba àwọn oko wa oko tá a dá ó fẹ́ máa bà jẹ́ àbí òjò yìí ó ń ṣokùnfà àgbàrá òjò tí ìmúnara wa, àbí tí ẹ̀mí ń bọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ tójú bá ti fẹ́ di àdánwò èèyàn ní dákẹ́ ti kó ní nẹ́ẹ̀mà ti di nẹ́ẹ̀kọ́mà nìyẹn ó ti kó láàánú ọlọ́run ó ti fẹ́ di wàhálà ni èèyàn wá ní sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run ọ̀yá mójú yìí dúró àbí kéèyàn sọ fún ọlọ́run ọba pé ìwọ ọlọ́run ọba àbíkẹ́yìn ọmọ àkòsí pé rójò burúkú lélẹ̀ ẹni bá ń sọ bẹ́ẹ̀ òjò kí ń bá wí ẹni tí ń rọ̀jò ní ṣé kíni òun náà ní ń bá wí nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní tí òjò bá ti pọ̀ kọjá ń ta ní bùkátà sí àbí ṣokùnfà ìdààmú nínú sẹ̀mí wa anábì tún kọ́ aládùn àtàṣe kíni tá a máa ṣe afáwọn anas aláwọn anábì ń ṣe kótóbà lọ́wọ́ lẹ́rìí mímbàrín arákùnrin kan wá wọlé onírà nábì ó gbogbo àwọn oko wa ti fẹ́ bàjẹ́ o ojú ọ̀rọ̀ tó kó bá sì ti bàjẹ́ ebi ti ṣe kínni ebi ti wọlé ní àtòsí ọwọ́ sọ fún anábìwá Muhammad sallam anábìwá sàdúrà onígbà táwọn òfin jáde ní mọ́ṣáláṣí jímọ̀ òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ àwọn mérekù lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn wọ́n ní wọ́n ní bàbá kan lẹ́sẹ̀kẹsẹ̀ ìrọ́ lòún pa. àwọn mẹ́lẹ́kù lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn òjò bẹ̀rẹ̀ sí rọ̀ òjò wa rọ̀ títí tó fi di jímọ̀ tí tó tún tẹ̀lé tọ́ nígbọ̀rọ̀ wá rí báyìí wọ́n ní arákùnrin arákùnrin kan òun náà bá tún nàró lọ́ba ní ìrìn ànábì halakat al gbogbo àwọn okuta dá ti bàjẹ́ o halakat òjò ti bàjẹ́ o. gbogbo àwọn kan tá a fi jẹun àti kan tá a fi tààtà tá a fi ríṣẹ̀ mi ṣe wọn kọ́ta àti sóbò gbogbo ẹ ti bàjẹ́ lẹ́yìn náà ojú ọ̀nà ọ̀sẹ̀ rìn mọ́ àgbàdá ti fẹ́ máa gbé wa lọ fadàkùnláha ayọ̀ mùsíkàhà bá a sọ fọ́lọ́wọ́n bá kọ́lọ́n dá òjò náà dúró ètò ni pé òjò bá ti kọjá ní téèyàn nídìí àbí tó bá ti ń fà nira ànábì wa tẹ́wọ́ nílànà mi sọ̀rọ̀ náà fi jẹ́ pé ìmáàmù ò lè máa tẹ́wọ́ ní útúbà àfi tí máa ń tọrọ kínní kọ́lọ́hún rọ̀jò àfi kọ́lọ́hún dá òjò dúró wọn nígbà wọn làwọn aláàbí tó tẹ́wọ́ lórí mímbà wọn lànàbí ní Allahumma ìwọ ọlọ́wọ́n bá wò hawalayna dá òjò dúró ní Madina àwọn ẹ̀yìn ìlú àbáwọlé Madina àwọn ọbẹ̀ yẹn ní kí ọba wa rọ òjò sí wàlá àlẹ́yìnà márọ̀lẹ́ àwà lérí àti gbogbo àwọn oko àti àgbẹ̀ síbí lẹ́yìn ìlú pátápátá lọ́hùn alàlẹ́ àkáàmì mọ́sàbá wa rọ sí eré àwọn àpáta ńlá ṣe pé àwọn àpáta yẹn eh, láàrin àpáta méjì odò mọ́ ń odò yẹn náà ni òjò tọrọ ìmọ̀ wúlò fáwọn ẹran tí wọ́n bá ń da ẹran lọ àbáwọn tó bá ń ṣèrìn àjò ibẹ̀ ni kọ́ bá wà rọ́ sí nílé àwọn àpáta wọ́n ti rọ́ bí bá wà rọ́ lé eré àwọn àwọn òkè tó jẹ́ pé ó súnmọ́ra wọn wọ̀bù tó nílẹ̀ gbogbo ibi omi máa dárógún sí. bá wa rọ̀ síbẹ̀ kó wà ń bẹ̀ fáwọn tí wọ́n bá ní bùkátà sí wọ́n mọ̀ náà bí ti ṣájà gbogbo àwọn forest forest gbogbo àwọn ibi tí igi ibi tí àwọn igi tí wọ́n wà nínú gbogbo tá a máa lọ lè gé ẹ máa wúlò àwọn igi tí wọ́n fi kan lé ẹ tí wọ́n fi ń ṣe chair tí wọ́n fi hàn gbogbo àwọn igi yẹn àwọn forest òye bá wa rọ̀ síbẹ̀ kí àwọn igi yẹn kan lè strong dáadáa ànábìyàn sọ fọlọ́n pé kọ́lọ́n mójú rẹ̀ lọ́wọ́ kí wọ́n sọ fọlọ́n wọ́n ní kọ́lọ́n ọba àlà kó sí kúrò lórí ìmàdínà kó bá wa darí ẹ̀ síbi tí yóò tún jẹ́ fún wa eléyìí ni àwọn sunna Ànábì Muhammad àkẹ́sí pé yẹn lọ lè gbé agbára kaná àwọn katikati kan pọ̀ nílẹ̀ Yorùbá wa yìí wọ́n Yorùbá ń rọ wọn lọ lè gbé nǹkan kaná wọ́n pe kíní kan ní mo náà kó kọ́ kíní tí wọ́n máa ń dà sínú ọ̀dẹ̀dẹ̀ yìí ọmọ dàbí kìíní ẹ̀gúsí báyìí ẹ̀yàn tó kọ ẹ̀ mọ́ àwọn léyìn sí wọn gbókòrí pàǹdọ̀rọ̀ ni wọ́n ń pè ọ̀dà gẹ́gẹ́ tó bá gùn ọmọ fi mọ́jú ńlẹ̀ Yorùbá àwọn abá lọ́dọ̀ àwọn afá kan náà àwọn afá wa ńlẹ̀ Yorùbá ọlọ́run tí wọ́n túbá wọ́n dáná wọ́n wá gé ó ní torí pé àwọn fẹ́ ṣèjọ àwọn ọ̀fẹ́ kójọ ṣe kíni àwọn ọ̀fẹ́ kójọ ọ̀rọ̀ gbogbo àwọn kàtìkàtì yẹn ìsìláàmù ti parẹ́ èyàn wá ṣàdúrà ni bójú ọba ti fẹ́ níyàn la ẹfẹ́ ṣèjọ ẹfẹ́ ṣe kankan ẹ̀hún pé òjò yìí tó bá rọ̀ yóò da ìtòrú ẹ wà bẹ̀ lọ́hùn pé àwa alayna wala alayna ala al-akami wadh-dhirabi wa butun al-awdiya wa manabit ash-shajar látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá a láà yóò ká òjò yẹn kó fún yàn nínú àwọn sọ́nà nìyẹn níparí ọ̀rọ̀ ó náà ni pé tí atẹ́gùn bá wá ń fẹ́ ṣẹ̀mọ̀ pé atẹ́gùn ní bá ti ń fẹ́ wọ́n fẹ́ dànkan rú nìyẹn tàtẹ́gùn bá ti ń ṣe gbà fáà fáà fáà ẹ̀yìn gbọ́dọ̀ dákẹ́ o mo wà lókèrè lọ́fíìsì lọ́dún kan lọ́jọ́ pé àrà tó sán báyìí iná tí wọ́n wọ ọnu masjid ọdẹ ṣẹná nígbà tí tí iná bá bù háì subhanallah ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa bí nǹkan ṣe ń dún yẹn <laughs> nǹkan ìkímọ̀ méjìlá mú bẹ́ẹ̀ ìyá òjò yẹn máa gbọ́ lọ́hùn bẹ́ẹ̀ torí tí ń dún yẹn nìkan ló ní ọmọ dún lẹ́yìn náà bí ṣe ń dún yẹn tó bá dún tó bá yalù yẹn èèyàn parẹ́ o lè wọlé o lè sípàánù bátẹ́gùn bá pọ̀ àmà ní Allahumma inni as'aluka khayraha ọlọ́mọba orí atẹ́gùn yìí láfẹ́ wa khayra ma fiha àtòrè tó fi síbẹ̀ wa khayra ma arsalta bihi àti orí tí òfin ránṣẹ́ sí wa látara rẹ̀ wa a'udhu bika min sharriha wa sharri ma fiha wa sharri ma arsalta bihi à ń sádìwọ̀ ọlọ́run níbi aburú atẹ́gùn àti aburú tó wà nínú ẹ̀ lẹ́yìn náà gbogbo aburú tí bátẹ́gùn wá ìwọ́lọ́ à pẹ̀lú rẹ̀ kó sọ wá níbi aburú ẹ̀ eléyìí ni ṣókí nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ ní tí a bá wà lásìkò òjò ẹnì kọ̀ọ̀kan wà kí ká lo àwọn àǹfààní yẹn ká bẹ lọ́wọ́ ọba di ọlọ́run nínú àánú rẹ̀ òjò yìí tí ó ọlọ́run mọ́ ṣe ní odò onira fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n jọ gbé wa lọ wọ́n jọ ba okun wa jẹ́ ọlọ́mọdé abọ́sómi abẹ́lẹ́ wọ́n jọ ba òwò àwọn properties wa wọ́n jọ ba jẹ́ gbogbo àwa tí agbára òjò ń dára ọlọ́run mọ́sà fún alábàáyọ ọlọ́mọsà fún alábàáyọ ọlọ́mọsà fún alábàáyọ gbogbo àwọn lómìnṣẹ́ tó ń bẹ títí wọ́n tó ń lejú wá ń bí lọ àwọn tí wọ́n oṣù mẹ́jọ báyìí bẹ́jọba ti bẹ̀rẹ̀ wọ́n kókó ń lé ni ọdọ yẹn oṣù mẹ́jọ kan tó wọlé padà olóṣù mẹ́fà gbogbo àwọn asia countries yẹn tí wọ́n tún lágbára tí ilé ọmọ wọlé ra wọn báyìí dúkìá ọmọ sọ̀rọ̀ ọlọ́mọsàbà sànú àwọn náà ọlọ́mọ sànú ẹni kọ̀ọ̀kan wa gbogbo òjò tí ọ̀rọ̀ lọ́dún ni ọlọ́mọsẹ ní òjò nira fún wa mọ́sẹ̀lẹ́yìí tí ó bà tiwa jẹ́ mọ́sẹ̀lẹ́yìí tí ó gbé wa lọ mọ́sẹ̀lẹ́yìí tí ó bà property tiwa jẹ́ gbogbo ibi tí àgbàrá ń gbà tó káwọn ìjọba kan bá wa mójútó ọlọ́mọsàbà wa tọ́ wọn ọlọ́mọba aláàkọ́bá gbé wọn dìde ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ fara ni wa àbẹ̀lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n sọ wá lórí rẹ̀ òtútù tí wọnú sẹ̀míyàn tá àrùn wàhálà fi dé sínú sẹ̀mí ọlọ́mọsẹ̀ sọ wá ń bẹ̀ kọ́lọ́n dáàbòbò wa kọ́lọ́n ṣàánú wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh